to say a big thank you for all what you have done Kabiyesi because we believe we are going to do a better one today thanks for taking our story in 2021 Kabiyesi ìdọ̀bálẹ̀ mi rèé síbí bìkọ́sẹ̀ yín àgbà náà lẹ́bọ̀ tẹ́ wípé ẹni tó bá dúpẹ́ orí àná á rí ìní ìgbà tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó rí òbí gbàgbọ́dẹ tọmọtọmọ ẹ jẹ́ àjọ forí balẹ̀ ká sọ pé Kábíyèsí o. Kábíyèsí o. sọ ẹ máa parí ẹ̀ pẹ̀lú no nítorí orí no náà la ṣùwọ̀n okay ìsítè pọ́sì tí ògùn láká yí bá pajá ò lápá o, lẹ́sẹ̀ sí wọ́n bí ẹrẹ kó tọ́jà tí kò bá sọ́jà sálẹ̀ ní ìyálọ́jà àní sí ẹ̀ṣẹ̀ wà ń bẹ́ẹ̀ tá bá di ọba mi lágbolí ọ̀dájá diọ́kì jẹ́ ìṣàlẹ̀ pé ní arẹwà àná lámilámi là ń ṣẹ́ nìkan lè rí tó bá padà wá nínú dọ́là kọrẹ́nsì sálẹ̀ rí píkíọ̀ tàfáwágbà lè wà ṣó lè mọ tí ọ̀nàrẹ́bù kó má lè ní páwà Rihanna ti gbèrè ó sì ṣé wọ́n lè fáìn kí wọ́n ọ̀wẹ́ ní ìbéèrè lọ́sọ̀práìtì ṣó lè wà bílẹ̀ náà ọ̀rẹ́ ló tó gbogbo tùrùtù mímí ní wèrè olórí ẹ́ lisa world ṣó padà comfortable náà ẹgbọ́n ẹgbọ́n voice gbogbo wa lamẹ tó sọ ẹ dákun sí voice yìí jọ ti kábíyèsí ọ̀nẹ́rìṣà. no ẹgbẹ́ pdp ṣé wọ́n lè kọ̀wé ìtàn láì rántí president Yar'Adua láyé bàbá wa Adédìbú. no ẹgbẹ́ apc ṣé wọ́n lè kọ̀wé ìtàn láì rántí aṣíwájú Jagaban Tinubu. no tí kábíyèsí ọ̀nẹ́rìṣà bá wá ṣe ọ́ lè rí hundred million péré sotúlẹ̀ padà dolórí ibú. no jagun èyí ti rí ọba aládé ní kó fa wàhálà kẹsàn bú a máa pọfọ kó tún máa kígbe àná láì ṣe ń táyé ń ṣe ṣó lè fẹsẹ̀ rìn láì wọ bàtà láti ilé Ifẹ̀ tó fi délùú ìlà ẹgbọ́n sọ́lọ́wọ́n bá kọ́lá ni àbí sóyàwó ènìyàn bọ́lọ́wọ́n bá ṣe ń sọlá àgbàdo sun tí wọn bá tà lẹ́gbẹ̀ẹ́ bọ́tà sí Nàìjíríà ni wọ́n ti méèdì ẹ̀ now listen tí Amẹ́ríkà bá wá ní the next candidate to be their president ṣó lè kan Buhari. No le play Chelsea James bá ní injury. no tó le play Manchester United tí Anthony àti Rashford bá ní injury. no tó le play Arsenal tí Saka bá gba yellow card lẹ́ẹ̀mejì. no lápò tó lè play Real Madrid tí Junior àti Rudiger bá gba red card. no tó le play Barca tí wọ́n Lewandowski. no ẹ ṣe ẹ jẹ́ kí n bèrè yìí lọ́wọ́ kábíyèsí kábíyèsí aládé ẹ gbọ́ tó lè play gbogbo ọmọ Yorùbá tá a bá lọ ṣe mistake tá a dé ìṣẹ̀mbáyé. no. No. táyà fi parẹ́ sí corruption lè kánṣu. gbogbo ọmọ ilé Ifẹ̀ ẹ dàbọ̀ so lè possible tàbá kánṣu ọdún ọlọ́jọ́. àní ká kánṣu ọdún iṣu. àbí ká kánṣu ọdún ajé. síbí because yahoo boy àti EFCC sí wọ́n lè ṣe kọ́ máa ní iṣu. ẹni tó ní àkókò lẹ́yìn so lè gà sun. ìtẹ̀ kábíyèsí ọ̀dẹ̀dẹ̀sẹ̀ so lè strike bí yá su. generator. no àwọn bank accountant tí wọ́n lè mọ iye owó táwọn kọ̀dọ́tọ̀. no ẹni tó yọ di sólè sí commentator. no alápatà sólè yọ press productor. no ohun ògì sùn sólè sí comator ni. no ẹni tó gbogbo ẹ̀yìn sólè sí rótọ́. no chemistry sóní factor. no òun wá best cultural dance nílẹ̀ ìfẹ̀sọ́ possible kó má mọ àwọn ẹ̀sìn ọyẹ́. no òdèdè méjì náà wọ́n ní Kiss Daniel ló kọ́ no orin wùgà wọ́n tún ní dàgírì ló kọ́ no Mr DJ ó yá. àwọn nàìjíríà ni mi nàìjíríà lọ bí mi. thank you ẹ wọ́n ní Tọ́pẹ́ Àlàbí ló kọ́ no next. ó tó wọ́n ní tiwa sápẹ́ẹ̀gì ló kọ́ no bá mi bí lórí Tọ́pẹ́ Àlàbí. láti inú ọyún títí ọmọ wọn. wọ́n ní sẹ́ńdínlẹ́ẹ̀tì ló kọ́ no next. ló kọ́. ó Mr DJ bá play fújì. ìgbàgbọ́ lè mi sunu mọ́tò. ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n ẹgbọ́n wọ́n ní bàbá àràsó lè fi tí ọlọ́ládẹ́mí àṣàkẹ́. no àìlá ọmọwúrà tún lè fi tí ọ fájẹ́ no mama bọ́lá rẹ̀ tún lè fi tí ọ bọ́nà no evangelist juade tún lè fi tí ọ no àwọn tó ń kọrin ọdẹ sí wọn lè fi tí ọ no dagrin tó fi kú só fi tí ọ no ikú tifẹ́lá ògbà kú só lè fi tí ọ portable. no ebenezer ògbésó lè fi tí ọ no mr money with the vibes album wizkid só lè bá mọ́ no style kingston ní adé sójó ti tìmáyà no tìmáyà sójó ni wáyà no ìwáyà só wà nínú ìwé ẹ̀záyà no ẹ̀záyà só lè dàbí mẹ̀záyà no mr okobo só lè fáyà no àwọn gùdátà wa king. kábíyèsí olórí ẹlẹ́ni gbogbo ṣé ìlú ilé ìfẹ́ lè ẹgbà kó wáyà. no no ọ̀pọ̀ àti náà infection ever wọn tí wọ́n pè ní corona. no is it a gbogbo ọlọ́kadà bá ń bò tí ẹ̀rọ corona. no àbí sí ẹ̀ṣẹ̀ wà ń bẹ́ tá bá ti lè fẹ́ bọ́ sí Jamaica. no tí kò bá sí kábíyèsí ọ̀nìrìṣà ọba adéyẹyẹ tí àwọn ẹ̀mẹ̀sì ọba lè ever wọ designer. no. that we want you to know that hallelujah is anything you can fall no that prayer is anything that can fall no ọmọ inú oyún ṣó ní responsibility no àwọn ọba tó ti ń jẹ nílé Ifẹ̀ wọn ní kò tí ì tó fọ́tì no gbogbo ìlú ẹ̀dẹ́kun gbogbo kábíyèsí ẹ̀wùdó kábíyèsí ẹ̀yẹ bìlẹ̀ ẹ̀wùdó kábíyèsí dáadáa you can see baba as the dey fresh ẹgbọ́n ṣé kábíyèsí ẹ bá mọ tí wọ́n ń pè ní property no. speaker. no adé orí òní àdìmúlẹ̀ tó jọ́ tó bá jà fàyíkà. no small doctor sólè blow láì bí speaker. no ẹni tó ní tiktok ló ní instagram sólè padà dé súnmẹ́kà. no ọ̀fẹ́ ní burial ground sólè kíá tẹ̀ka. no tá ò bá kó mọ́ṣẹ́ bí ò nípa wọn dá tẹ̀ka. no story ẹni tó pa bíọ́lá sólè kí ẹ̀. no kọ̀ọ̀nà ti dstv mọ́gó tv sólè kí ẹ̀. no tí gbogbo ọmọ yíbo bá ń parí sólè fíìtì fínò. no samsung àti iphone ṣé wọ́n lè ní bátìrì tó tẹ́kínò. no tí mo bá wá sọ̀rọ̀ ṣẹlẹ̀ sí kẹ́ má ṣe no. no.